بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من درى إليك الله عز وجل ثم ستر أناني كوكوس أقو أقو لي فما بني نبات أما بني تبات لا تلوسي ọkọ rere mùsùlùmí ọkọ rere yóò máa ṣe dáadáa síyàwó rẹ̀ ọkọ rere yóò máa ṣe dáadáa sáwọn òbí ìyàwó rẹ̀ lọ́nà tó ṣe pé dáadáa ni ó máa ṣẹlẹ̀ láàrin wọn wọn ò ní gba ṣẹfọ́ọ̀nì láàyè títí kọ́ bẹ́ sáàrin wọn nínú aburú eléyìí tó máa ń ṣẹlẹ̀ òun náà ni kí àwọn òbí ọmọbìnrin káwọn jẹ́ sábàbí tí ọmọ wọn tí òfin ní rí lọ ọkọ̀ gbé táàní máa ìtumọ̀ kan sáà fún ju pé wọ́n ń yọ ayọ̀ káyọ̀ lọ nígbà tó lọ́wọ́ ẹlẹ́gàá wa tó ṣàánú yín pẹ̀lú kó fún ọmọ yín ní ọkọ rere ọkọ dáadáa tí ọmọ gbé lẹ́mìí gbóná ọkọ dáadáa tí ọmọ fìyà jẹ ọmọ febi pa gbogbo nǹkan tẹ̀ ń gbọ́ pé ń ṣẹlẹ̀ lọ́tún àti lósì láàrin lọ́kọláya nípa pé tí wọ́n bá ti fẹ́ ìyàwó tán wọ́n dá ìyàwó dábùkátà lé ni wọ́n di gbogbo ẹrù wọ́n di irú wọn láyà ni gbogbo orú eléyìí ọlọ́àbọ̀ ní kọ́ máa ṣẹlẹ̀ sọ́mà yín ẹ wàá fi ayọ̀káyọ̀ ẹ fi gbọ́ ọ̀rọ̀ yín jẹ́ ẹ wàá ṣe tánàdé sọ́mà yín òfin ní fẹ́ gbélé ọkọ yín tó sì jẹ́ pé irú gbádùn irú dáadáa sọ́mà yín rí lé ọkọ yín ẹ̀yin gan orí pèsè fún ìyá rẹ̀ ẹyin gan orí pèsè fún ìyá rẹ̀ ìyá rẹ̀ tó jẹ́ ìyàwó tó bí ẹyin gan orí pèsè fún yóò débi wípé ìyá ìyàwó yọ sọra rẹ̀ l'órógún, Yọ sọra rẹ̀ lọ́ọ̀dẹ ọkọ ọmọ rẹ̀ fún ọkọ di pé ìyá ìyàwó àtòun àti ọkọ ọmọ wọn jọ ń wọn wọn lọ́nà tó fi di pé obìnrin ọ̀padà pàdánù ilé ọkọ ọ̀dọ̀ wa tolúwa bá gbàdúrà èèyàn èèyàn máa ń dúpẹ́ fún Allah tolúwa tó bá ṣe dáadáa síyàn èèyàn máa fi dáadáa èèyàn máa fi fi ẹ̀mí ni èèyàn gbọ́dọ̀ wá jẹ́ ọ̀tá ọmọ rẹ̀ lórúkọ pé mo fẹ́ràn ọmọ ìfẹ́ wo ni fọmọ abẹ́fẹ́ gbàdúkọ rẹ̀ jẹ nítorí pé ńgbà tó lọ́wọ́ sọ rẹ fún yín kẹ́ẹ̀ máa túmọ̀ rẹ o ẹ jẹ́ kó ṣe ìdàkejì fún yín wọ̀ kẹ́ẹ̀fì wá dà mà kò sí bí ọmọ ẹni ó ṣe dá tó táwọn amọ̀tá fi sáyà a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ wa wọ́n má dájú sáká tó bá ti ń lọ sílé ọkọ ayé tiẹ̀ lọ lọ́yún kò sáyè fún ọmọ nínú ilé tó fi wá sọ pé ńgbà tó bá lọ tó bá dọ̀hún lúdán ọmọ padà bọ̀ padà bọ̀ wá ni nítorí wípé ìwọ náà ló mọ́kọ yìí wá wọn náà lọ sọpọ tí ọlọ́run àdúrà ló kú táwọn máa fi ràn ọ lọ́wọ́ tí òbí bá ti fi yí ọmọ rẹ̀ báwọn ọmọ náà ní délé ọkọ kó lọ fi ayọ̀ pọrọ kó fi bá bẹ jẹ kò sì ní máa kógbó sẹ́yìn lórí dèpòdépò pé máa sì wà wò sẹ́yìn bá wọn gbọ́ òní ẹ wá máa bí ọmọ léèrè nípa gbogbo tí bá ń lọ lọ́dọ̀ ọkọ rẹ̀ débi àwọn tí ń ṣe sọ fún bàbá àti àti ẹnu sẹ́yìn ìgbà sẹ́yìn fẹ́ àbẹ́yìn lẹ́fẹ́ máa fi ọlá jiyọ̀ tẹ́tí wá ti pẹ́ lé ọmọ kúrò láyé rẹ̀ ìwé lẹ́yìn ṣẹlẹ̀ púpọ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn tẹ́ pé àwọn òbí àwọn ọmọ àwọn gangan gangan ní tánàtì táwọn ọmọ ògbélé ọkọ arọ́lọ́mọ méjì arọ́lọ́mọ mẹ́ta arọ́lọ́mọ márùn tó ṣe kí àwọn òbí ṣe tánàtì rẹ̀ bẹ́ẹ̀ ó fi di kọ́ padànù ilé ọkọ olùwà ẹlẹ́dàá kọ́ ràn wá lọ kó jẹ́ ká máa ṣe dáadáa ká ṣe dáadáa sáwọn ọmọ wa ká jẹ́ sábàbí lọ́rọ̀ àwọn ọmọ wa ó fi máa tò sọ̀rọ̀ àwọn ọmọ wọn fi máa dáa káma ti jẹ́ pé àwọn sábàbí ká fi máa da ìjókòó àwọn ọmọ wa ró subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu